olùṣègùn olùṣègùn ọmọ nìyílọ lágìrìgọ lágìrìgọ máa ṣe bí bàbá rẹ àwa ń ṣe bí bàbá wa omi tá a bá fi rọmọ kì í pọ́ mọ́ lórí máa ṣe bí bàbá lágìrìgọ. ẹni sàn rí gbọ́ ẹni òdùn máa kò gbọ́dọ̀ wí lóní kò gbọ́dọ̀ sọ lágìrì gbọ́ lágìrì gbọ́ ẹni òdùn máa kò gbọ́dọ̀ wí ó gbọ́ wí kò gbọ́dọ̀ sọ lágìrì gbọ́ rí gbọ́. ọmọlọ́lá ọmọ fásọlá o ọmọlára ọmọ fásọlá o òkun ló lórí omi ọ̀sà ló lórí odò ọmọlọ́lá ni bàbá wọn ọmọlọ́lá ọmọlọ́lá ọmọlọ́lá ọmọ fásọlá. Nire, nire ire níre là ń sọ̀rọ̀ àtàrè. ọmọ Fáṣọlá mọ̀ gbọ́ pé níre níre níre níre là ń sọ̀rọ̀ àtàrè. ìrátàrè ìdí tiẹ̀ láàbọ̀. àwọn ayé òní tẹ̀ wá. níre níre níre níre là ń sọ̀rọ̀ Fáṣọlá mọ̀ ń gbọ́ wípé níre níre. níre níre là ń sọ̀rọ̀ àtàrẹ. ìyátàrẹ ìdí tiẹ̀ láàbọ̀. ọwọ́ ayé òní tẹ̀ wá. níre níre níre níre là ń sọ̀rọ̀ àtàrẹ. ọmọ lára wa o ọmọ lára wa o adùn bá rìn mọ́tò sí olúwa ò ní jẹ́ òtẹ́ ẹni pé òtẹ́ o nílẹ̀ yìí o orí òye o akóyọyọ ló máa pa. nítorí olùṣègùn lágírígàn máa gbá wípé ẹ̀gbá ń jayé láì fi tẹ̀gàn ṣe sáwọn ní bàbá sáwọn ni bàbá fáwọn tó kàn abẹ bá fẹ́ mọlùmọ. ẹ lọ ṣe bá fọlùmọ. bẹ bá fẹ́ mọlùmọ. ẹ lọ ṣe bá fọlùmọ. bẹ bá ti de kìjà. ẹ súré wà pa ọ̀tún ẹ. bẹ bá ti de kìjà. ẹ súré wà pa òsì ẹ. ọ̀nà wo lẹ o gbè gbà tẹ ò ní wòkè o. ọ̀nà wo lẹ o gbè gbà tẹ ò ní gòkè o ọ̀yà ká má dènà dè ẹ́. ìgbé sísìn ìgbé sísìn kì í dènà àdàwọ̀ ọwọ̀ bàbá ìsísìn. lájírígàn máa gbá pé ká má dènà dè ẹ́ o. ìgbé sísìn ìgbé sísìn kì í dènà àdàwọ̀ ọwọ̀ bàbá ìsísìn.